pè pè pè pè means name pè means name mo pàdé ọkùnrin kan tí wọ́n ń pè ní ọ̀gbẹ́ni adéyẹfà mo pàdé ọkùnrin kan tí wọ́n ń pè ní ọ̀gbẹ́ni adéyẹfà